òjòrò níjọba àpapọ̀ fẹ́ẹ́ fi pín owó ìrànwọ́ fáráàlú yìí o gómìnà ìpínlẹ̀ kánò ló sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ kánò abba kyari ti fi àìdùnnú rẹ̀ hàn sí èròǹgbà àti ìlànà tí ìjọba àpapọ̀ fẹ́ gùnlé láti pín ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà five hundred billion owó ìrànwọ́ káàkiri àwọn ìpínlẹ̀ gbogbo ní nàìjíríà látàrí ọ̀wọ́n gógó epo bẹntiróòlù ó ní ojúsàájú àti èrú ti wọ ọ̀rọ̀ náà Yusuf sọ̀rọ̀ yìí nípasẹ̀ igbákejì rẹ̀ kọmrẹ́dì Aminu Abdulsalam Gwazo lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù keje yìí fáwọn oníròyìn nípínlẹ̀ Kánò nígbà tó ń gba àwọn alákòóso ẹgbẹ́ alájẹṣẹ́kù ìpínlẹ̀ ọ̀hún Kano Cooperative Society lálejò ó ní ọ̀nà tíjọba àpapọ̀ fẹ́ gbà ha owó náà fọ́múlà tí wọ́n fẹ́ lò láti pín ti fi síbì kan ju ibì kan lọ àti pé níṣe ni wọ́n fẹ́ fi fọ́múlà náà ṣe ìpínlẹ̀ èkó àti ẹkùn gúúsù inú lọ́hùn-ún ìyẹn south south lóore kí wọ́n sì rọ owó náà sápá ibẹ̀ ju àwọn ìpínlẹ̀ àti ìhà yòókù lórílẹ̀‐èdè yìí lọ ẹ ó rántí pé láìpẹ́ yìí níjọba àpapọ̀ ṣèlérí láti ró àwọn iléeṣẹ́ kéékèèké àtàwọn okòwò alábọ́ọ́dé káàkiri àwọn ẹkùn àti ìpínlẹ̀ orílẹ̀-èdè yìí lágbára lójúnà àti mú àdínkù bá ìnira tó ń kojú àwọn olókoòwò ọ̀hún lórí yíyọwọ́ tíjọba àpapọ̀ yọwọ́ ẹ̀kúnwó lórí epo bẹntiróòlù lóṣù kẹfà tó kọjá wọ́n léyìí yóò lè ró àwọn olókoòwò náà lágbára yóò sì mú iṣẹ́ wọn rọrùn àti pé ètò ti fẹ́rẹ̀ parí lórí ìrànwọ́ owó náà gómìnà ìpínlẹ̀ Kánò ní nínú fọ́múlà tó wà nílẹ̀ báyìí tí wọ́n fẹ́ lò ìdá mẹ́tàdínláàádọ́ta nínú ọgọ́rùn-ún ìyẹn forty seven percent owó náà ni wọ́n fẹ́ pín sí ìpínlẹ̀ èkó nìkan wọ́n sì fẹ́ pín ìdá mẹ́tàdínlógún seventeen percent sí ẹkùn gúúsù inú lọ́hùn-ún ìyẹn south south ìpín belenja belenja ni wọ́n sì fẹ́ pín sáwọn ìpínlẹ̀ àti ẹkùn yòókù gómìnà ní èyí ò dára tó rárá kò bófin mu ó sì tẹ òfin lójú gidi à ń fi àsìkò yìí pe àkíyèsí àwọn aláṣẹ tọ́rọ̀ yìí kàn títí kan àwọn sẹ́nítọ̀ àtàwọn aṣojúṣòfin wa gbogbo láti ṣàtúnṣe sọ́rọ̀ yìí kí wọ́n sì dá sẹ̀ríà tó bá tọ́ fẹnikẹ́ni tó bá wà nídìí fọ́múlà tí kò dọ́gba tí wọ́n fẹ́ lò yìí. gómìnà ọ̀hún ní ìpínlẹ̀ kánò tó lérò púpọ̀ tí ìjọba ìbílẹ̀ rẹ̀ sì pọ̀ ju ti ìpínlẹ̀ èkó lọ lẹ́tọ̀ọ́ láti gbà ju bílíọ̀nù mẹ́jọ táṣẹ́rẹ́ tí wọ́n fẹ́ pín fáwọn lọ èyí sì lè dá họ́wùhọ́wù sílẹ̀ lẹ́yìn èyí ni gómìnà fọkàn àwọn àlejò rẹ̀ balẹ̀ pé gbogbo ìrànwọ́ tó bá yẹ níjọba yóò ṣe fáwọn olókoòwò láti ró wọn lágbára káwọn náà lè túbọ̀ gbààyàn síṣẹ́ kí ìṣẹ́ àti òṣì sì lè dohun ìgbàgbé láwùjọ. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.